Àṣàlámù àlékún gbogbo àdúrà lẹ́bí ìrọ̀rùn lẹ́kùn láàmú bá dé kò gbà kólókóló. Ó bá rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò àdínú Yusuf ètò kan ètò kan níbi tí wọ́n ti mọ̀ ẹ̀dá wa lẹ́kọ̀ọ́ lórí bá àti ṣèjọsìn olúwa dẹ́dà. Níbàámu pẹ̀lú àìkú àrí òṣù náà lẹ́bí ọ̀rọ̀ àfíìdà. Ẹ fi mẹ́mu àmàlà ìwọ̀n bá ti mọ̀ bára wa lò. Orí ìkànnì Royal FM ninety five dot one Ìlọrin ètò àdínú Yusuf ni àti mọ̀ wáyé ọ̀lẹ́ òjòjú. Bẹ̀rẹ̀ látàgò márùn-ún sí márùn-ún àbọ̀ five to five APC akẹ́kọ̀ọ́ ètò ní Dr. Abdulfatah Sarumi ṣàlàyé síwájú sí ẹlẹ́kọ̀ọ́ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one zero three three five one five four two wà bá wa tẹ̀rù ọlọ́run tó so nígbàwọ́ ètò àdúró yìí fún òní lẹ́kẹ̀ẹ́ dáadáa láyé àti láyé ìyá àmọ́ oríire tó ṣòro sínú oṣù yóò ní fẹ́ni kọ̀ọ̀kan wa rú o. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وصيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هدي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وبعد أدعو فون الله وبا في صلاة فون النبي محمد صلى الله عليه وآله وسلم وأرى إليه النبي وصحابه بنتي ó ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wasallam tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lúwa kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn. ètò àdínú yusrun òun náà ni àtún bẹ̀rẹ̀ báyìí ní ẹ̀ní Ramadan di mọ́kàndínní ogún nineteen so kọ́lọ́n kọ́mọ́ ṣàyẹ̀nù sí fún wa ẹrú ọlọ́run tó ṣe onígbọ̀wọ́ ètò yìí kọ́lọ́n kọ́mọ́ ṣàṣe àlékún dáadáa fún un lọ́n kí ọba wa fi rẹ̀ san owó dúkìá rẹ àti gbogbo mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀ kó fi àlùjánnà fi ṣe ní wọn lóore. náà ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá náà ni àwọn àìsàn tó máa ń ṣe ọkàn àwọn kan tó máa ń dààmú ọkàn èèyàn tí ó sì jẹ́ àìsàn tó jẹ́ àárẹ̀ àárẹ̀ rẹ ọkàn gẹ́gẹ́ ọ̀nà kọ́ máa ṣàlà wa àmọ́ èyí tó le jù nínú gbogbo àìsàn náà ni kí ọ̀rẹ́ ọkàn yàn kí yàn ní àìsàn ọkàn torí pé wọ́n máa affect yàn ní yóò máa ìdààmú yàn ní ìdààmú tí yàn ní fojú rí yẹn ni pé ọlọ́run ọba ní ipò yẹn níwájú ọlọ́run ìjẹ́ mùsùlùmí yàn níwájú ọlọ́run náà ni wọ́n máa fọwọ́ kàn yóò sì máa rẹ̀ lọ́lẹ̀ yányán èyí tí àwọn sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ wọn ni so obon dìlà sóòbọ̀n kéèyàn ní èròǹgbà abú abụ ń ro aburú àwa ní ó pín sí ọ̀nà méjì sóòbọ̀n billah wa sóòbọ̀n binnas kéèyàn èrò bú sọ́fà tó dáyà le ó lágbára so kódà ara èròǹgbà abú sí ọlọ́run ó ní máa rò pé ọlọ́run kó máa rò pé mo ti ṣe aburú pé ẹ́ eh! ọlọ́run ò lè ìrúngbà bú ni sọ́lọ́wọ́n ọba ẹ̀rí ọlọ́wọ́n ọba inna Allaha olúwa ní kul ya ibadiya alladhina asrafu ala anfusikum la taqnatu min rahmatillah inna Allaha yaghfiru dhunuba jami'an olúwa ní mo pè yín èèyàn ẹ̀yin tó ṣe pé ẹ ti ṣàṣìṣe táṣìṣe yẹn ti pọ̀ ẹ ti ṣẹ̀mí ní ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó wá fẹ́ padà olúwa ní la ẹ má jákà pé ọlọ́run ò lè kẹyìn o inna Allah yaghfiru dhunuba jami'a olúwa ní gbogbo ẹ̀ṣẹ̀ mo lè fún rẹ̀ jìyàn gbogbo ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣẹ̀ mí kò sí tí ń lè fún rẹ̀ jìyàn ẹni tó bá ń wò pé ọlọ́run lè forí jìyàn pẹ̀lú ẹ̀ṣẹ̀ tó ń wù tó sì pinnu pé ọlọ́run lè forí jìyàn ó yàtọ̀ sí kẹ́rù máa bá yẹn pé ṣe àwọn mẹ́jẹ̀mú àwọn conditions tí ìtúbá tó ní tí yẹn bá ti gbìyànjú tí yẹn dé bẹ́ẹ̀ tó ṣe àwọn nǹkan yẹn dúkọ̀ kan ní balẹ̀ pọ́lọ́ wọn bọ́ forí jìn ọ́ so lẹ́yìn náà kí wọ́n tó wá múra sí iṣẹ́ rẹ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ṣe ọlọ́run ọba sí ọlọ́run bó forí jìn yàn ẹni tó bá lẹ́nu kọ́lọ́run ní forí jìn àbọ́lọ́run ní forí jìn lágbájá òkè lágbájá a ẹ̀ṣẹ̀ rẹ̀ tó ṣe láyé ọlọ́run ní forí jìn àfi ẹ̀ṣẹ̀ tọ́lọ́run bá ní èmi èé forí rẹ̀ jìyàn wọn náà ni kí èèyàn ṣẹbọ pẹ̀lú ọlọ́run kí wọ́n rẹ́nìkan tó wá ṣẹbọ pẹ̀lú ọlọ́run ó o yẹn ó wá kúlé lérí ó kúlé lérí lórí ẹbọ náà ló kú lórí kófùrù ló kú lé lérí sókè wọn wò pé àà tó wá pé ní ibà kú lórí o ọlọ́run ní foríjì èèyàn lẹ́bi lérí yẹn ọlọ́run náà lọ sọ bẹ́ẹ̀ pé àmì tí ò ó ní ìwà kan tó wù tó jẹ́ ẹ̀ṣẹ̀ so wọ́n wá rí pé kò túbá kó tó lọ bọ́ lọ́run wọ́n gbọ́dọ̀ pinnu pọ́ lọ́run lè forí jìn ọ́ bí wọ́n lẹ́nìkan ṣe lójú ànábì sallallahu alaihi ó ní Allah la yaghfiru li fulan ah ànábì ní àwọn kan bẹ pẹ́ nìyẹn ó wọ́n ń sọ fẹ́ nìkejì ẹ̀kọ́ lọ́run ní forí jìn láéláé ah ọlọ́run ni man muta'ali ala Allah so ó ti ń búra ní kí wallahi la yaghfiru Allahu li fulan tó ń búra ọlọ́run ní forí jìn lágbájá ẹ̀rí sórí ẹni yẹn ó ti ní sóhùn sọ́nìbìlà èròǹgbà abúsọ́lọ́n anábì wá jáde sí kìmọ́ni wal muta'ali ala Allah ọlọ́wà ni ẹ̀ àkọ́dọ̀ ghafartu lahu ó dà mú forí jẹ́ nìyẹn wa ahbattu amalak aw amalak mú wá bá gbogbo iṣẹ́ tiẹ̀ jẹ́ tó kí ló tó fi lè máa sọ pé ọlọ́run nílẹ̀ ṣe nǹkan kí ló yẹ pàtàkì jùlọ àwọn ò lè kẹ́lágbájá fún ọlọ́run ò lè pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ sọlọ́run lè parẹ́ so orí eléyìí ó jẹ́ nǹkan tí èrò èèyàn ń re èrò bú sí ọlọ́run ọba bákan náà gbogbo àwọn nǹkan tó ṣe pé kéèyàn máa ní iyèméjì lórí agbára ọlọ́run ọba bí agbára ọlọ́run ṣe tó kéèyàn máa ṣe iyèméjì lórí rẹ̀ ọlọ́run ọba azza wa jal òun ní kò sí nǹkan tó wọn lè ṣe àfi tó wọn bá fẹ́ ṣe kò sí nǹkan tí pa àwọn ọ̀ka àfi nǹkan tó wọn bá fẹ́ mú tí wọ́n wá wò pé ah, àwọn alágbájáde ah, ikọ̀ ọlọ́run lè káwọn yìí hùn so so ọgbọ́n ni àbáwọn kankan bẹ́ẹ̀ tó pé ọlọ́run ò ṣe kí wọ́n wá rò bẹ́ẹ̀ so ó yàtọ̀ sí pé mi è ṣe báyìí èmi è ṣe yìí kò tó pọ́ ọlọ́run ló wí fún ara rẹ̀ bẹ́ẹ̀ kúrò yẹn náà gbọ́dọ̀ nígbàgbọ́ ni pé ọlọ́run lòun ṣe bẹ́ẹ̀ so kódà ẹ̀ṣẹ̀ láńlá ni o ẹ̀ṣẹ̀ láńlá kí ọmọ ìjà kan níbi àánú ọlọ́run níbi ìkẹ́ ọlọ́run so nítorí wọn bọ̀ fẹ́ ni o so gbogbo àwọn ọ̀nà yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni kéèyàn máa kéèyàn máa rí ọlọ́run pé kò ṣeé dá lórí àwọn nǹkan tó bá ń ṣẹlẹ̀ síyàn eléyìí so ọ̀bọ̀nù bìlà ọlọ́run bá ń sọ fún wa nínú ayal Qur'an ayal Qur'an ike wa dhalikum ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين olùwà ni ẹ̀ èròǹgbà yín èròǹgbà bútẹ́ ní sọba tó dá yín náà nìyẹn òun ló sì kó bá yín tó fi di pé ẹ lọ lè di ẹni tó parun wẹ̀dálì kúmọ̀ ìbọnú kúmọ̀ lẹ́rọ ìbọnú tó ń rọ bí kúm èròǹgbà bútẹ́ ní sọba tó dá yín nìyẹn àrídákùn òun náà ni ó kó parun bá yín ó kó parun bá yín fàṣbá tó ń mìíràn kọ̀ sí rí ẹ bá di ẹni tó ṣòfò sínú pé tó bá ti ní èròǹgbà sí ọlọ́wọ́n ọba rẹ̀ èròǹgbà bú sọ̀rọ̀ ẹni yẹn ó ti kó ìparun bára rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìpín èròǹgbà tí ò dá kí ọmọ ní òun náà ni èròǹgbà sí àwọn èèyàn pàtàkì jùlọ sáwọn ọmọ mi ní kí n ní èròǹgbà bú sáwọn ọmọ mi ní nǹkan kí gbogbo tó bá ti rí báyìí bí tí ọ̀dà náà ni bá wọn tú sí ẹ̀rẹ̀ eléyìí ní ẹ̀ṣẹ̀ ni o ẹ̀ṣẹ̀ láńlá ni ẹ̀ṣẹ̀ tó le náà ni kí ọmọ ohun tí ò dá pẹ̀lú mùsùlùmí orí mùsùlùmí tó ń sọ̀rọ̀ kan fún ọ àbúrú ni wọ́n rò níbẹ̀ sukúlù bẹ́lúmi débi pé wọn àti ìyàwó rẹ̀ àti ọkọ rẹ̀ tán bá ń sọ̀rọ̀ tó dáa ibi tí ọ̀dà náà bá gbọ́ yí sí sílẹ̀ yìí nǹkan burúkú ni tó bá tó wá ń bí ni èrí tó fi ń gbọ́ yí síbẹ̀ ò ní rí nǹkan kan mọ́ wa ẹ̀mí rẹ̀ náà ni ó kàn máa lọ sí pé irọ́ ní ń pa ń torí eléyìí ni àwọn aburú tí so van tó máa ń ṣe fún mùsùlùmí so ó ní àwọn aburú hmm, tí so van èròǹgbà abú tí máa ń ṣe fún mùsùlùmí òun náà ni ó máa ń jẹ́ kéèyàn bọ́ sínú ẹbọ kéèyàn ní èròǹgbà abú sọ́lọ́run èèyàn padà bọ́ sínú ẹbọ ni so kódà ó máa ń jẹ́ kéèyàn ó wà nínú àwọn àwọn bídíà ńláńláńláńláńlá táwọn afá bá ń ka àwọn oníbídíà ògbóǹtarìgì oníbídíà ṣùgbọ́n máa ń ka tó bá wọn débẹ̀ èròǹgbà bú ọba àwọn débẹ̀ alimami Ibn Qayyim alayhi rahmah àṣírìkú oníṣẹ́ rí ẹbọ ṣíṣe wọ̀tà ẹ̀tíìlú àti kéèyàn ní gbogbo ròyìn ọlọ́run yẹn pátí ìtàn bá ní ọlọ́run aláàánú ní kò láàánú kankan bá ní oníkẹ́ni ní kò níkẹ́ tó ní gbogbo àwọn ìròyìn ipa ìròyìn ọlọ́run ọba àti ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run máa mú nǹkan mímọ́ ọlọ́run mọ̀bìnìyàn ni àlàsó òrọ́nìbìlá ta'ala mọ́mí inú kọ́ yìí mú ní pé tó máa ń fà òun náà ni èròǹgbà búsọ́lọ́hún ni èèyàn lérò búsọ́lọ́hún tọ́pọ̀ bá lérò búsọ́lọ́hún ọba rẹ̀ àá ọgbà pé ọlọ́run aláàánú ni ọlọ́run ẹnìkan ṣoṣo ni nǹkan ṣoṣo ẹyọ kan ni kò lẹ́tọ̀ọ́ kí n fún mi kí n mú ẹnìkejì mà torí ló dá mi ń ṣàánú mi òun ń kẹ́ ẹ́ so òun náà ló lẹ́tọ̀ọ́ sí kí n sìn àwọn ìgbà tí wọ́n bá ti di mú èròǹgbà abú pẹ̀lú ọlọ́run pé kí ló tó tó fi jẹ́ pòun nìkan ni mọ́mí mi kọ́ yé mi kí lẹ̀ anna shirika hadumu lè hákẹ́rọ̀ bò bí yá wọ́n torí ṣe rí ẹbọ ṣíṣe èèyàn fi ń ṣe àtakò fún ìlẹ́tọ̀ sí rògbòbíyà ṣe èèyàn ń takò ni bákan náà wọ́n sún ọ̀bọ̀n níbi yìí ìyẹn lérò ń gbà bú sí ni ṣé tó bá lérò ń gbà rí sọ́lọ́run kò ní máa ronú gbogbo pé òun mú ẹlòmíì kan lọ́run ẹ nàbí lọ Ibrahim hmm. ó ní àyífkan àlẹ́ àtàndúnà lọ ìtòrí dùn gbàtí nàbí lọ Ibrahim tó ń bá wọn bàbá rẹ̀ àwọn òbí rẹ̀ àwọn aráàlú rẹ̀ tí wọ́n ń ṣẹbọ pẹ̀lú Ọlọ́run tí wọ́n ń bọ àwọn òòṣà wọ́n sọ fún ọ pé àà tí àwọn irọ́ ọlọ́run yìí àwọn òòṣà rọ́ tẹ̀ ń pè lọ́lọ́run àìfkan àálẹ́ àtàndúnàlọ́ ètò ìdùn sáwọn òòṣà yìí tí wọ́n lè jẹ tí wọ́n lè mu tí wọ́n lè sọ̀rọ̀ tí wọ́n lè rúra kù níbi tí wọ́n wà àwọn ni ẹ wá sọ́dọ̀ ẹ̀pà ọlọ́run ọba ti wọ́n ni fàmí ọ̀vọ́nù kúmbì rabbil alamin kílẹ̀ ń rò sọba tó dáyé ga ẹ̀rẹ̀bá ìzọ́nù náà nù sómi pé èròǹgbà yìí mọ̀ burú sọba tó dáyé sómi pé ìpínlẹ̀ ìpínlẹ̀ náà ni kí ẹnẹ ìpínlẹ̀ ni kí èyí ó pàtàkì ọba tó dáyà kí o ní èròǹgbà tó dá sọ́ba tó dáyà so tí kìíní ẹ̀ bá ti kó bá ti yingin yóò gbé èròǹgbà buwa láti gbà yẹn èyí lè fọ́ ọlọ́run bá wọn ó ṣe ẹ̀kọ́ fọ́ máa ò ní lè sin ọlọ́wọ́ bá bó ṣe kò sin ma torí o ti ní èròǹgbà burúkú sí o ti ní èròǹgbà burúkú sí ọ̀kan náà àfáà ní pé ìlàm annaka idha ta'ammalta jami'a tawaif ad-dalal ní tó bá lọ lè wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ tó ń jẹ́ ìjọ ànà láyé ìjọ ànà wòlbídà àtàwọn ìjọ oníbídà wọ̀jọ́ta asla donalihim wà rí pé ìpínlẹ̀ ànà wọn ìlàṣẹ ìhàyìn nǹkan méjì nílọ nǹkan méjì ni máa ń fà aláwọ̀kọ́ ni az-zannu billahi zanna sawi oníkéyàn lérògbà bú sọba tó dáyà tó bá ti lérògbà rí sọ́nà pé òun nìkan ló yẹ ká máa ṣàfọ̀mọ́ fún òun nìkan ló yẹ ká máa sìn lọ bẹ̀rẹ̀ sí ni máa ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba wa òun nìkan ní ojú ẹni tá èèyàn ṣe nǹkan bẹ́ẹ̀ náà ni dídá àná sóòbọ̀n bí rasúlù sallallahu alaihi wasallam èèyàn ní tẹ́ bá rí tó ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn ẹnìyẹn ti ní èròǹgbà abú pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ẹnìyẹn ò rí ànábì lẹ́nu tó ṣe pé ẹ̀rìn à ń lè jẹ́ rẹ̀dẹ̀láwó ẹ̀lẹ́tẹ̀bà kò lè tẹ̀lé nìkan ó gbà pé ànábì nìkan yóò ṣe tẹ̀lé ẹ ó lè ó ń sọ directly àbí kó máa sọ

ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين ما ابن قيم كل مبتل وكافر ومبتدع مقهور مستظل وانت باري gbogbo kèfèrí láyé àwọn oníbàjẹ́ oníbẹ̀dáà tó èèyàn yẹ̀yẹ́ ni wọ́n torí pé kí ni fàhúwà yọ̀zúnnù bí rọ́bì yìí haza zon so bóhun tí wá jíyàn yẹ̀yẹ́ wọn yóò mọ̀ wá gbèrò yẹ̀yẹ́ sọ́lọ́run bá tó dáná kò ní pàtàkì ọlọ́run وأنه أولى بالنصر والظفر والعلو من خصومه yóò rò pé tóun bá ń bẹ́ nìkan ṣe fanfa òun lòun lẹ́tọ̀ọ́ sí kóun win kóun borí wọ́n ní fa aksar al-khalqi bal kulluhum illa man sha Allahu yadhunnuna billahi ghayra al-haqqi sọ́nà bọ́ọ̀ì ẹ̀rí ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn oníbi dáa máa ní èròǹgbà abúsọ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ wọn ni ìmọ̀ kéré nínú wọn tẹ́rùngbà rẹ̀ máa ń da sọ́lọ̀ wọn bá torí tẹ́rùngbà rẹ̀ bá da sọ́lọ̀ ní kí ló tó nílé tẹ̀lé kí ló tó nílé máa sin kí ló tó lè máa kí ẹlòmí pẹ̀lú rẹ̀ so òun náà ni pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ìyẹn gbọ́dọ̀ wó pé sí ìrúngbà mi pẹ̀lú ọba tó dá mi mi tó dá sí kò burú sí sàkání mi àtọ́lọ́run ni pé àárín èmi àtọ́ba tó dá mi mi tó mọ́ òun lànà mi sọ àdéhùn ẹ̀mẹ́nu sọ hí Muslim àdéṣù jábẹ̀ rẹ̀ bọ́nà abdullahi ni anábì la yamutanna ahadukum wọ́n ní kọ́dà ó kú bíjọ́ mẹ́ta tánàbí ó jáde láyé ara àwọn ọ̀rọ̀ tánàbí sọ kan yìí anábì sallallahu alaihi wasallam jábẹ̀ rẹ̀ sọ pé sami'tu nabiyya sallallahu alaihi wasallam olóńgbò tánàbí sọ báyìí qabla wafati ibi salasin ó kújọ́ mẹ́ta tánàbí ó kú yaqul olóńgbò wọn sọ báyìí pé la yamutanna ahadukum ẹnìkọ̀ọ̀kan gbọ́dọ̀ kú láyé kò gbọ́dọ̀ jáde láyé fa illa wa huwa yuhzanu billahi dhann àfi kó jẹ́ pé ìrúngbà rẹ̀ mọ̀ dá tó bá tó dá ọ̀ o ẹni pé tí wọ́n lọ lè pàdé ọlọ́run pẹ̀lú pé èèyàn ò rí ìrúngbà rẹ̀ rù sọ́ba tó dáyàn á ah! wàhálà báyàn ìjẹ́ mùsùlùmí àti àdánwò ti bá a ṣùgbọ́n kan náà ìlérògbà gbú sí ọlọ́run ọba ọba tó dáyàn ìmọ̀ ń jẹ́ kí yẹn orí làánà ọlọ́run la'inatullah wa ghadabihi ìyẹn máa ń rí ìbínú ọlọ́run ni ibn qayyim عليه رحمة الله ونتواعد الله سبحانه subhanahu adh ظن bihi dhanna as-sawi ọlọ́run ló ṣàdéhùn àdéhùn ìyàkalẹ̀ fáwọn tí wọ́n máa ní ìròǹgbà abúsọ́lọ́run kódà bí mọ́ dámjẹ́ tawa'id bihi ghayrahum kò sírò àdéhùn fẹ́ lómi inú àwọn tó ń ṣẹ̀ ẹ̀rí ọlọ́run ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا olúwa ní àwọn tó máa ń ní ìrúngbà abú sọ́lọ́hun olúwa ní alayhim da'iratu saw àwọn gan ni aburú wọn máa dàlé wọn lórí olúwa ní wa ghadiba Allahu alayhim olúwa ní ọlọ́wọ́n bá bínú sí wọn wa la'anahum olúwa bá lánà wọn wa a'adda lahum jahannama olúwa ni mo tún wá gbèrò mo pèsè jahannama kalẹ̀ fún wọn ẹ̀rí kí náà ṣe bálùbọ̀ náà tún an la yanqaliba ar-rasul wal mu'minun ila ahlihim abadan wa zuyyina dhalika fi qulubihim wa dhannantum sunnatallahi wa kuntum qawman bura ní pẹ̀lú ń gbà bútọ́ ìbísọ́lọ́run ọlọ́run ni òun wá ní gbogbo ẹni tó bá ti ń rírò ìrò bú sí ọlọ́run ọba so ẹnìyẹn ń fọwọ́ fa ìyà lọ́dọ̀ ọlọ́run ọba so bákan náà ẹni tó bá ní ìròǹgbà bú sababun lil mushkilatil a'iliya tó ń máa ń jẹ́ kí problem mọ̀ wà nínú mọ̀lẹ́bí ẹni tó bá ní family tó wá ṣe pé gbogbo gbà bad intention ló máa ń ní sí àwọn èèyàn oníròǹgbà bú sọ́kọ rẹ̀ olóńgbà bú sọ́mọ rẹ̀ olóròǹgbà bú sáwọn ẹ̀gbọ́n rẹ̀ àwọn àbúrò rẹ̀ èrò bú lọ sáàní sí wọn kọ́lẹ̀ lómi ní ìròǹgbà bú sí ìyá rẹ̀ sí bàbá rẹ̀ tó yí pé èrò rẹ̀ ọ̀dá àwọn tó yí pé ó gbọ́dọ̀ ọrọ̀ aburú sí wọn ó sì sọ wọn dára burú àwọn tó yí pé wọn ò láburú sí àwọn èèyàn dáadáa tó bá tó ń da sí ó tó ní ojú ayé ni sojú ayé ni so n tí sá bẹ lọ́kàn rẹ̀ nípa láburú sálà àwọn ẹni hàn so eléyìí ó máa ń jẹ́ kí mọ̀lẹ́bí kó bàjẹ́ ọmọ ìmọ̀ jẹ́ kí mọ̀lẹ́bí ó bàjẹ́ ni so bákan náà àwọn ìmọ̀ ń jẹ́ kí òun pin ìyà òun kálukú padà mọ́ wá lọ ń lọ rẹ̀ tí ẹni tó ń ṣe dáadáa sí ọ ẹni tó ń rẹ̀rin sí ọ tó ń kan lábùkù òun náà padà pa ọ́ tì ní so àwọn onímọ̀ sábà bí irú tó máa ń fa ti mọ̀lẹ́bí àwọn onímọ̀ sábà bí rẹ̀ àwọn oníjàlàbí máa ń fà àwọn ọmọ orí náà sí ọmọ ń fà nínú mùsùlùmí àtàwọn tí kì ṣe mùsùlùmí àti àwọn kírísítẹ̀nì àtàwọn aláwo ni tọmọ láwọn ń wuṣẹ́ fún yàn àti mùsùlùmí náà ti ń wuṣẹ́ ọmọ ń farú nǹkan báyẹn tí wọ́n sọ fún ọ pé àwọn kan ni wọ́n ń dáwọ́ bo ògo rẹ sọ àwọn kan ní òjò kó ògo rẹ kó tàn àwọn kan ní òjò kí ìràwọ̀ rẹ kó sáìn òjò kó búná kàràkàràkàràkàrà tí wọ́n ní ọyá wọn náà wá gba tó àkúlépọ̀tá wá gbà so kọ́lá lómi wọn ni ìyá rẹ̀ ní dààmú rẹ̀ so wọn náà wá ní ìrùngbà bú sáwọn ènìyàn bí eléyìí ó máa ń jẹ́ kí mọ̀lẹ́bí kó dàrú okùn ẹbí ó tọwọ́ yàn já ìyẹn wá gbé nínú ìbínú ọlọ́run ọba so ìyẹn mọ̀ gbé nínú ìbínú ọlọ́run ọba so mùsùlùmí bákan náà la'ana fa min ibadatihi ma dam yadhunnu bis-su'i bi so èèyàn ò ní fẹ́ rí ìbádà mọ́ èèyàn ò ní fẹ́ rí

olúwa ní èmi ti ṣetán láti bẹ́ẹ̀ nìyẹn jagun nù ṣùgbọ́n wò látara èròǹgbà bú ẹni tí kìí ṣe ọ̀tá rẹ ẹni tó yẹ pé ọ̀rẹ́ ọlọ́run ni ó sì sọ ó máa bínú rẹ̀ tó kọ́lọ́n kọ́mọ́ ṣàfàánú fún wa. náà ká wò kí ni àwọn ọ̀rọ̀ tí àwọn àfáà sọ ti sọ̀rọ̀ ẹ mọ̀ sọ́ra yín ẹ sí ìmọ̀ rírú búṣáwọn èèyàn torí pé kí ni fa iná von akizabul hadith múrù múrù múrù múrù wọn náà já ìmí kó mọ́ rí gbogbo èèyàn sí èèyàn dáadáa hmm. sọkàn rẹ balẹ̀ wallahi rí everybody sí èèyàn dáadáa ó rí kọ́kàn ara rẹ̀ ọmọ yá sẹ́nẹ́bọ̀dì ò ní máa kára kò so Ibn Mas'ud radiyallahu anhu ó ní al-amana khayrun min al-khatim wal-khatim khayrun min zanni as-sawi so ó ní kí yóò ní àmánà ká ọ̀dájú kí èyàn ní kóyá kẹ́nìkan gùn ọ ní khatam so ẹ̀ ọ̀ka sọ́rọ́lì òka òka gúródì òka sílfà bó ṣe dá tóun kíyàn ní ó dájú kíyàn ọmọ rẹ̀ rúngbà búsàmì èèyàn náà kó jẹ́ pé ẹ̀mí rẹ̀ kó ikú ò ní ju òka lọ láyé rẹ̀ ò ní ju òka mú dúkìá rẹ̀ òka náà ní náà lónìí ríǹgì lásán so ọ bẹ́tà fún ojú kó wá jẹ́ ìlérò òbú yẹn ni pé kíyàn jẹ́ tálíkà ó mà dájú kíyàn jẹ́ ẹni tí ó máa ro èrò búsàmì èèyàn náà so Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní pé idha istawla as-salah ala az-zamani wa ahlihi thumma adhaha rajulun dhanna bi rajulin lam tazhar minhu يعني خزية فقد ظلم الله أكبر أنت بارك إذا طول الصلاح على الزمان تبارك يا بروبا جو تيكو يا برولو دادا الصلاح دادا وملون داري أيه dáadáa kún sáyé lọ́dọ̀ gbà àwọn alẹ́ zamani wa alihi nínú gbà àtàwọn tó ń gbé gbà dáadáa lè rí lára wọn súnmọ́ àbá rajulun dhanna bi rajulin tó wá di pé nìkan wá bẹ̀rẹ̀ sí ni máa ń sọ̀spẹ́tẹ̀ nìkan pẹ̀lú òróǹgbà abúkẹ́ àmọ́ tí ń ṣe náà bó yóòróǹgbà rẹ̀ kúkú dá sí wa dàmtẹ́zàrù mi ni kọ̀ríyà tí pẹ́ ni ó ti ní o sì máa burú kan máa wọ́n lọ́kàn ń ro aburú sí fàkọ̀rẹ̀zọ́làmà ó ṣàbòsí ó ti sàbòsí fáwọn èèyàn ó ti sàbòsí so bí nìlá so bóyá ká fi rí kọlù kọ̀ọ̀kan gbà so ìrùn táwọn sọ fúnra wa fún àwọn tàbá ní ìbéèrè 08108501371 08108501371 fún àwọn tàbá ní ìbéèrè so onípẹ́ tó bá ní nǹkan kan lẹ́mìí tó rà burú o ká ma lọ́wọ́ tó wà gílẹ́rìn so kí ló máa ní èròǹgbà bú sí kí ló mọ òrùlù bú sí tó fẹ́ máa lépa mi ni wọ́n ń gbẹ́ mi lẹ́sẹ̀ ni gbèrè eléyìí islam ṣọ alára pé ká jìnnà sí i so fún tí a bóyá tàbá rí wọ́n dàbí pé ní kọ́ọ̀lù ń kọ́ tí náà yàrá so orí kan wọlé nìsín so bóyá lè pèsè zero eight one zero three three five one five four nine a lè pèsè òun náà so a sì lè pèsè zero eight one zero eight five zero one three seven one náà ok ẹ kò ní di rédíò yín. يكون kó وينسى dúró وعليكم السلام ورحمة الله وبركاته وعليكم السلام عند عينهم نعم طيب ايش جنبه جزاكم الله خيرا ايش نعم بقنا علي بن أبي طالب أنه ليس من العدل القضاء على الثقة بظن kíkò yóò ṣe pé wà dọ́gbàdọ́gbà ní kó jẹ́ pé kí èèyàn máa dájọ́ pípé tó wá gbára lé òun náà ni von moro moro òsirò òti dùn pé ó lè lèyàn. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah káwọ̀. Naam, alhamdulillah àmín náà ẹ káwọ̀ ọmọ tó bí kí ni aláṣejù lẹ́ni yẹn fa ìmọ́dá lóhun bóòlù yóò fi ní síwá sí inú àwẹ̀ àsìkò tó yẹ kí ní síwá sí jù gan nìyẹn Ànábì sallallahu alaihi wasallam Jibril ọmọ wa ń ba nínú Al-Qur'an nínú Ramadan yu'aridu al-Qur'an ó tún gbà pé yudarisu al-Qur'an kí wọ́n wá kọ́ ànábì ní ìtumọ̀ al-Qur'an so ẹni yẹn ti sọ́tọ́ ó ti bọ́ mọ́ lọ́wọ́ ó ti ó ti bó ti mọ́ lọ́wọ́ ó sì ní agídí kẹfẹ́ padà níbi nǹkan tó bá ṣàìṣe mọ́ ìṣòro rẹ̀ nìyẹn so wá àti mbẹ́nu àwẹ̀ o ànábì ní ẹ máa ka Qur'an gbogbo ìgbà tẹ́ bá ti ka Qur'an ọlọ́wọ́n máa sọ àmàlàíkà kalẹ̀ fún yín wọ́n yùdà mùdàrà sátúntẹ̀ tó ń fi àlàyé rẹ̀ láàrin ara yín kẹjọ kwẹ́sì lẹ́yìn sálàyé rẹ̀ gbogbo ìgbà ànábì ọ̀wá yọ pé àfi nínú Ramadan anábì ọ̀yọ́ kalẹ̀ fún wa gbogbo ara anábì pè so kọ́lọ̀ kó yọ sàmì fún wa náà ẹnìyàn ọ̀ kí nìyàn ọ̀ ṣe àrí ok náà bí ó ṣe jẹ́ nìyẹn ìyẹn lè ṣe wá sí dáadáa nù rọ̀mọ́bọ́ọ̀nù àwọn kí ọkàn wá sí ọba lọ so náà ni kó jù kí wá sí ọkùnrin àti obìnrin tó dàpọ̀ mọ́ra wọn ẹ̀hẹ́n wá sí ọmọ kòkò sí bàjẹ́ náà náà mélòó náà mẹ́kàwọ̀ náà ẹ̀dàkùn méjèèjì àlàyé ọ̀rọ̀ tẹ̀ ń sọ ẹ̀dàkùn àwọn kan wà tó mùsùlùmí kan náà jọ ẹnu wa tí ọmọ ìyá wa mùsùlùmí bá wá ta láì sí àwọn kan ní bá wa kí wọn sí wọn láwọn yọra wọn sẹ́yìn àwọn kan máa ń kí wọn fún ọ nípa ilé ní bọ́ọ̀sì bọ́ọ̀sì tèkúrá àwọn kan bẹ gan mùsùlùmí kan náà lọ́la jẹjẹ fẹ́ bá sábà mọ̀ sí àwọn àìní dáhùn ẹ̀dá kò táwọn yìí náà tí ó pè bára náà lérò búburú sí ọlọ́ba àbí wọ́n rò pé ọlọ́wọ̀ lè forí jẹni tá àbáwọn ti ríra wọn pé àwọn mọ́ jù. yẹ́rẹ́ gbogbo ẹ̀ ló pé sára wọn tẹ̀ ń sọ yẹn gbogbo ẹ̀ ló pé sára wọn gbogbo ni pé àfáà kan kú láìpẹ́ yìí ta'ala غفر له وادخله فسيح جنته الله ما شاء في àlìjánná ọlọ́run so رب búlà ẹni ẹ̀jẹ̀ ń sọ lára ń sọ sáfà yẹn so wọ́n náà ronú àti bọ̀tán tiẹ̀ náà ronú so gbúrú àwọn ìyẹn aláṣejù ni wọ́n aláṣejù ni wọ́n so wọ́n ti ń fọra wọn mọ́ pẹ̀lú tí wọ́n ń sọ pẹ̀lú ìṣe tí wọ́n ń ṣe wọ́n ti ń rò pé ọlọ́run ò lè kẹ́ ẹ̀dá rẹ̀ pẹ̀lú nǹkan tí wọ́n ń ṣe kọ́lọ́n kọ́mọ́ṣáṣá ni fún wa ò kọ́lá wa nínú fìtínà Ah, àwọn tí a bá fẹ́ pè sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.